ní báyìí mo ní pẹ̀lú mi ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire Táíwò ọmọ Awóníyì ni ní eléyìí tó yẹ pé kò sí Victor Osimhen kò sí Odion Ighalo ẹnìkan tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tilẹ̀ lérò wípé yóò gbógun wayọ ní ẹni yìí Táíwò ṣáájú first competition rẹ̀ fún Super Eagles báwo ló ṣe rí sí ẹ. ẹ ká wọlé abẹ́ kúrò lẹ́ o fún èmi orí ọ̀fẹ́ ni láti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orí ọ̀fẹ́ ni àti pé àǹfààní ńlá ni fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá wà níbẹ̀ tí èmi sì dúpẹ́ fún Ọlọ́run fún èyí tó ṣe kókó náà ni pé àwa gbé orúkọ ìdílé wa ga àwa gbé orúkọ ìlú wa ga kò sí nǹkan míì ká wá ṣe ká jà fún gbogbo orílẹ̀-èdè ìlú wa.